Apa? òwe kẹta ya báyìí dandan kí ìran rẹ̀ sẹ́ àwọn tá à ń bá ya rẹ̀ lónìí kì í ṣe ọjọ́ àdúrà wọn lòní wọ́n ti gba àdúrà yẹn ti pẹ́ ni àdúrà wọn gbà àwọn tí wọ́n ń ṣe ìgbéyàwó yìí àwọn ọmọ ni wọ́n jẹ́ ó ìgbà tí wọ́n ti ń gbàdúrà ó ọlọ́run fún un ọjọ́ òní fún àyẹ̀kú pẹ́lú ìrírí àti mákèlè wọn ṣe lórí wọn gbogbo ẹgbẹ́ wa ní pátápátá ìrírí àti mákèlè wọn lọ́rùn lórí gbogbo wa lórí wọn Jésù ní yí dànù ẹ kò sí ẹtí ọlọ́run ní ìrírí bí ọjọ́ òní fún ṣùgbọ́n àwọn ni kí a máa bá wọn ká máa bá ìrírí yẹn jẹ so gbogbo ẹgbẹ́ bá ti mọ ọlọ́run ó dẹ̀ wà nínú ìrìn àjò òtítọ́ tí kò sí nínú ẹ̀ṣẹ̀ tí ò gbọ́dọ̀ ọ̀la rẹ̀ yẹ dandan ní gbogbo ẹ̀yin òbí tẹ́ mọ̀ ní ọkọ̀ kẹsà gbogbo ọmọ yín pátá lórúkọ Jésù pẹ̀lú ayọ̀wọ̀ kò ní bàjẹ́ nítorí náà mo tún fi àkókò yìí rọ̀ wá kí gbogbo wa má kì í dú ẹ̀mọ́ nìkan sáré ẹ̀jẹ̀ ká ló di ọlọ́run á lè di ìrírí ọlọ́run dáadáa ní kí ìrìnàwó arúṣẹ lórúkọ Jésù ló dára fún wa o fẹ́ gbàdúrà fún wa mo lè fẹ́ kí gbogbo wa kẹ́ lọ́kùnrin gbogbo ẹ̀yin tí ẹ ṣe àmì lọ́sàn-án yìí ìran yín kò ní sọnù ìran ọmọ yín kò ní sọnù ọjọ́ ayọ̀ tí ọlọ́run ti kọ sílẹ̀ fún yín bí òní yìí lórúkọ Jésù Kristu ní yí dára mo jẹ́ ènìyàn kan tí òye kó wà lóko sí wáyé tí mi ò mọ ènìyàn kankan yín mi ò gbé ìlànà kankan tí mo gbé ara abúlé tí mo gbé ẹni tó pọ̀ pẹ́ nígbà kan yín kí ọlọ́run wá lè yí ìgbà mi padà tí gbogbo ènìyàn bá lẹ̀ wá orúkọ pé ta ẹni tí ń jẹ́ báyìí gbogbo ẹ̀tẹ́ lè sàmì dáadáa tí ẹ sì mọ ọlọ́run lórúkọ jésù ìráyé yóò sẹ́ ọjọ́ ọ̀la yìí kò ní bàjẹ́ ẹ ó rí àdúgbà ẹ mú àdúrà àkọ́kọ́ ti ìyàwó mi lórúkọ jésù bí olúwa ti wà tẹ́lẹ̀ ẹ̀sùn àìlẹ́yìn ló tì wọ́n lẹ́yìn bí a ti ń yáyọ̀ pé oṣù mẹ́sàn-án ayọ̀ tọ́tọ́ mi lórúkọ yóò fi gbogbo jáde yóò fara fún gbogbo yín o gbogbo ní forúkọ olúwa gbogbo wa pátá Please put your hands together properly. ẹ bá ń pàtàkùn rẹ̀ ṣe aláwọ̀ aláyè bàbá lápòjá.